ìfihàn orí kẹtàlá. ó sì dúró lórí yanrìn òkun mo sì rí ẹranko kan ń ti inú òkun jáde wá ó ní orí méje àti ìwo mẹ́wàá àti adé mẹ́wàá lórí àwọn ìwo náà àti ní àwọn orí rẹ̀ ní orúkọ ọ̀rọ̀ òdì ẹranko tí mo rí náà sì dàbí ẹkùn ẹsẹ̀ rẹ̀ sì dàbí ti bíárì ẹnu rẹ̀ sì dàbí ti kìnìún dragoni náà sì fún un ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti ọlá ńlá mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀ bí ẹni pé àṣà apá a sì ti wọ ọgbẹ́ àṣàpá rẹ̀ náà sàn gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹranko náà wọ́n sì forí balẹ̀ fún dragoni náà nítorí ó ti fún ẹranko náà ní ọlá wọ́n sì forí balẹ̀ fún ẹranko náà wípé. ta ni ó dàbí ẹranko yìí ta ni ó sì lè bá a jagun. a sì fún un ní ẹnu láti máa sọ ohun ńlá àti ọ̀rọ̀ òdì a sì fi agbára fún un láti ṣe bẹ́ẹ̀ ní oṣù méjìlélógójì ó sì ya ẹnu rẹ̀ ní blasphemy sí ọlọ́run láti sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run a sì fi fún un láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun àti láti ṣẹ́gun wọn a sì fi agbára fún un lórí gbogbo ẹ̀yà àti ènìyàn àti èdè àti orílẹ̀ gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn ín olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé. bí ẹnikẹ́ni bá ní etí kí ó gbọ́. bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a di ẹni ìgbèkùn ìgbèkùn ni yìí ò lọ bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a fi idà pa ẹni idà ni a ó sì fi pa òun náà níhìn ni sùúrù àti ìgbàgbọ́ àwọn èèyàn mímọ́ gbé wà mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá ó sì ní ìwo méjì bí ọ̀dọ́ àgùntàn ó sì ń sọ̀rọ̀ bíi dragoni. ó sì ń lo gbogbo agbára ẹranko ìkíní níwájú rẹ̀ ó sì mú ilẹ̀ ayé àtàwọn tí ń gbé inú rẹ̀ fọlíbalẹ̀ fún ẹranko ìkíní tí a ti wo ẹgbẹ́ àṣàpà rẹ̀ sàn ó sì ń ṣe ohun ìyanu ńlá àní tí ó fi ń mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn ó sì ń tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi ń fún un láti ṣe níwájú ẹranko náà ó ń wí fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé láti ya àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ idà tí ó sì yè a sì fi fún un láti fi ẹ̀mí fún àwọn ọ̀ràn ẹranko náà kí ó máa sọ̀rọ̀ kí ó sì mú kí a pa gbogbo àwọn tí kò foríbalẹ̀ fún àwòrán ẹranko náà ó sì mú gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó tà bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀ níhìn ni ọgbọ́n gbé wà ẹni tí ó bá ní òye kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà nítorí iye ènìyàn ni iye rẹ̀ náà sì jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́fà.